sí i. ẹ kú dédé àsìkò yìí níbi tẹ̀sẹ̀ láǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wa lórí ìkànnì Kaftan television yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ ṣeun tẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó fún ti ìrọ̀lẹ́ yìí ẹ ṣeun ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà títí dórí ọ̀rọ̀ ìṣèlú ètò ìlera ẹlẹ́sìnjẹsìn ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ tó bá ti ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pátápátá òun ni a máa ń fi léde fún yín tí àkìsìkì ń jẹ́ kí etí yín kí ó dì sí lórí ètò ó fẹlifẹli tó èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọmọ babakọ́ládé aguntaṣẹ́lú pírẹsẹ́ńtà agọ̀dẹ́ni ògbọ́n adẹ́rìn ìjàpọ̀jọ ẹ ṣeun tẹ́ ti darapọ̀ mọ́ alẹ́ kan sí mo lérò pé ti gbàgà láti gbọ́ gbogbo ohun tí a ní fún yín fún ti ìrọ̀lẹ́ yìí tó ọ̀rọ̀ owó gan wa ló ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ bọ́lá ahmed tinubu ò ní ó ti fi orúkọ àwọn mínísítà rẹ̀ tí yóò bá ṣiṣẹ́ fún sáà ìgbà tí ó wà lórí àlééfà yìí ni ó ti fi orúkọ wọn léde ṣùgbọ́n oríṣiríṣi awuyewuye ni ó ti ń lọ lórí ọ̀rọ̀ yìí wípé àwọn tààtì ẹ̀rọ àwọn ni ó lọ forúkọ wọn sí eh, mínísítà àwọn èèyàn bíi El Rufai àwọn èèyàn bíi Nyesom Wike àà ṣé ó yẹ kí wọ́n fi orúkọ wọn sí àbí kò yẹ tọ́ àlejò wa lónìí wọ́n bá wa tún ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ bákan náà àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba ìyẹn NLC àwọn ni wọ́n ti sọ wípé àwọn fẹ́ yan iṣẹ́ lódì ní ọjọ́ kejì oṣù tó ń bọ̀ ìyẹn oṣù kẹjọ táwọn ò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti ní kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o kí náà fẹ́ yanṣẹ́lódì gan fún lórí ọ̀rọ̀ epo bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ohun tó ń kọ wọ́n lóminú báyìí náà làwọn fẹ́ yanṣẹ́lódì ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọn ti ní rárá o kò sí nǹkan tí ó jọ tọ àlejò wa yóò tún bá wa tàn díẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún bákan náà ní apá ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn east ọ̀nàìzè eh, ndigbo ni ó ti sọ̀rọ̀ báyìí pé ṣe rí bó ṣe ní ká máa jòkó sílé kẹ́ jòkó sílé yẹn pé òun ti ní ojútùú sí gbogbo ọ̀rọ̀ ọ̀hún ẹ dákun kí ni arákùnrin wa ń wò láti gbà ìwá títí dòní àbí ṣe rò pé ìsìn gan ló yẹ kí ó ṣe sọ̀rọ̀ jáde tó àlejò wa yóò bá wa ṣàlàyé tẹ́yìn náà sì láǹfààní láti dá sí ètò ọ̀hún ní pẹ̀rẹ̀wò ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí ẹ jẹ́ ká sáré dókè lọ́n kí gbàlejò wa wọlé ẹ má yí kúrò ń bẹ́ẹ̀. À détente. ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ní ètò yín ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó àlejò wa ti wà níkàlẹ̀ fún tòní báyìí tó ń bá wa ṣàlàyé díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà nítorí àwọn ọ̀rọ̀ tó tiẹ̀ lọ lẹ́nu àná yìí in fact ó pọ̀ ó pọ̀ lọ rẹ́kẹrẹ́kẹ́ tó àlejò wa fún tòní àwọn ni arákùnrin ìtùnú akínmusin tó ẹ dákun bá wa káwọn aráalé Ah, ẹ ṣé ẹ̀yin aráalé orúkọ mi ni ìtùnú akínmùsìn ẹ ṣé púpọ̀. tọ ẹ ṣeun adẹ̀kú ministerial list wa yìí <laughs> tọ kí wàá ní gẹ́gẹ́ bí a ṣe rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fi orúkọ àwọn mínísítà tán fẹ́ kó bá wọn ṣiṣẹ́ léde tí àwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa rẹ̀ wípé à kì í ṣe nǹkan tí a rò òun kọ́ la bá tọ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan báwo lẹ ṣe rí orú àwọn orúkọ ọ̀hún sí. èmi gẹ́gẹ́ bí ẹnìkan hmm. kò sí kò sí kò sí kọ ìyàlẹ́nu tó wà ń bẹ fẹ́ mi hmm. gẹ́gẹ́ bá a ṣe sọ òṣèlú tá à ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà hmm. ó yàtọ̀ gédégbé. Mm Hmm. òṣèlú tiwantiwa Tiwa, ń ṣe tiwantiwa là ń ṣe so kí ààrẹ Tinubu tó débẹ̀ hmm. ó dúnàdúrà hmm. ó negotiate pẹ̀lú owó ó fipò ó fipò lọ àwọn èèyàn pé tí bá tẹ bá tẹ bá ràn mí lọ́wọ́ tí mo débẹ̀ o màá fún yín kan báyìí báyìí báyìí so àwọn èèyàn náà dẹ̀ àwọn èèyàn náà àwọn èèyàn kan náà tí ò bá negotiate tí ò bá dúnàdúrà gan àwọn náà fagídí sí hmm. wọ́n ṣe láti pé àwọn náà so that táwọn náà bá ń sọ̀rọ̀ lọ́la rẹ mo fẹ́ kọ́ báyìí iṣẹ́ tí mo ṣe fún ẹ so kò sí nǹkan ìyàlẹ́nu kò sí nǹkan tuntun bẹ̀ hmm. orúkọ tó wà bẹ̀ gbogbo apáta la mọ̀ àfi mébí àwọn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a mọ̀ so kò sí nǹkan ìyàlẹ́nu bẹ̀ hmm. nothing new ẹ àmọ́ ṣé ẹ wá rò pé lára àwọn orúkọ tí wọ́n ti ẹ̀ pé léde torí nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ ṣé ẹ rò pé yẹ kí Tinubu kó jẹ́ pé àwọn tó rí wọn kì lẹ́yìn tó fi dórí àlééfà ló yẹ kó yàn àbí àwọn tí ó mọ̀ pé ó kúnjú òṣùwọ̀n torí tá a bá wo ti El-Rufai báyìí báwọn èèyàn ṣe ń sọ pé àkùtẹ̀ yẹ kó mú El-Rufai rárá pé ẹni tó tiẹ̀ ń fẹ́ ìjà ẹ̀sìn ní orílẹ̀-èdè pé ṣé irú ẹ̀ ló yẹ kó tiẹ̀ tún mú gẹ́gẹ́ bí mínísítà ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ mm. ṣe rí òṣèlú tá à ń ṣe nàìjíríà mm. ó yàtọ̀ ní mọ̀kọ́ tó máa ń pè lóde òyìnbó máa ń pè ní competence mm. òṣèlú nàìjíríà a kì í fi competence síwájú. Mm. a kì í yan ẹni tó bá kúnjú òṣùwọ̀n kì í ṣòro la máa kọ́kọ́ lé. à ń fi síwájú. and òṣèlú tá a tún ṣe nílẹ̀ ni pé àwọn gómìnà wa lágbára gan so ẹ̀kọ́ táwọn gómìnà wa bá fẹ́ mm. ni ààrẹ máa ń fẹ́ in mm. fact ààrẹ tí ó bá fi ti gómìnà ṣe mm. <laughs> ìlú lè dàrú lórí ẹ̀ẹ́pọ̀ yẹn lè dàrú mọ́ o so àwọn tó wà tó wà ní inú list yẹn sìn kò sí ok ẹrùfà tí gbogbo èèyàn ń pariwo yẹn sìn àwọn èèyàn kọ́ lè má láìkì ẹrùfà ẹ̀ wọ́n lè má nífẹ̀ẹ́ o but èmi tèmi o personally ní tèmi tèmi. Mm. El-Rufai ó kojú òṣùwọ̀n ṣùgbọ́n àwọn ìwà gidi ìwà tí mi bá nífẹ̀ẹ́ mo lè wọlé ẹ mm. àwọn ìwà yẹn lè mi mm. but tá ní ká sọ̀rọ̀ mm. pé èèyàn kojú òṣùwọ̀n lọ́lọ́ òyìnbó máa ní he sound and intelligent. ẹ àmọ́ àwọn ìwà gidi wọ̀nyí náà ó lè tún fara hàn nínú ìmúṣẹ àwọn iṣẹ́ rẹ̀. kì í èèyàn bí èèyàn bí wíkẹ́ náà ni. Mm-hmm, tọ́ tó tó ń bá wọ pé àwọn fẹ́ kọ́ báyìí tó bá fún wọn ah ogun ni o hmm. wọ́n á gbàgbé constitution wọ́n á gbàgbé morality wọ́n á gbàgbé kínní. wọ́n gbàgbé ọmọlúwàbí. gẹ́gẹ́ bí ẹrù fáyínsì báyìí hmm. arántí nígbà tó wà lábújá ó wá àwọn ilé kan àwọn èèyàn tí ó bá ti tó bá jẹ́ ọ̀tá sí ọ̀gá ìgbà yẹn olórí ààrẹ Ọbásanjọ́ ilé wọn ni wíwó ní Kaduna náà senator Ankuri mm. ìgbà tó téèyàn ò gbà fún mm. ilé ẹ̀ ló in mo lọ Kaduna ní mo lọ kí ọ̀gá mi kan ní fún iléyá ní ọdún méjì sẹ́yìn mo bá délẹ̀ mo bá rí i pé àdúgbò tó wọ àdúgbò ọ̀gá mi mo bá rí pé wọ́n wó ilé hmm. wọ́n wá filé kan sílẹ̀ láàrin wọn ah, nígbà tẹ wọlé yíká ilé hmm. kí ló ṣẹlẹ̀ ta ló nílé wọ́n wá ní ah, èèyàn tó nílé yẹn èèyàn ẹrù fani gbogbo gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀bẹ̀ yẹn o wọ́n ṣe yẹn hmm. so àwọn ìwà yẹn ò dáa àso ah, nǹkan tó ń bà wá gan lẹ́rù nìyẹn pé táwọn lè bá dá dépò mínísítà ṣé wọn ò ní wúrú wa ẹ̀ and àtúlẹ̀ sọ náà o torí ẹ̀rù tó dẹ̀ ń bà wá ni pé ìjọba tó ṣẹ̀ lọ yìí ìjọba hmm. Buhari hmm. àwọn mínísítà ẹ̀ ń ṣe bí ọlọ́run hmm. kò sẹ́ni tó lè pè wọ́n sọ pé ee ikọ́ tó ṣe yóò dáa ààrẹ dákẹ́ ń wò wọ́n so ẹ̀rù táwọn èèyàn ní sí ìjọba Buhari náà ló wọ ti ló de tuntun but arántí ìgbà Ọbásanjọ́ náà kò sí mínísítà kan tó lè ṣe bó ṣe wù bó ṣe bó ṣe wẹ̀ fàt ó ní mínísítà kan tí mo mọ̀ ó lọ rí ààrẹ kó tó dé junction gate villa hmm. ó ń gbọ́ ní news pé wọ́n ti yan hmm. so eh, àwọn ìkọta àwọn ìwà tó yẹ kí ààrẹ wọn àwù hmm. nìyẹn mínísítà tí ó bá ti ṣe dáadáa gbádànù so bí pé ààrẹ tó kọjá yìí ààrẹ Buhari ò ṣe kankan hmm. so ẹ̀rù yẹn náà ló ń bà wọ́n àwọn aráàlú báyìí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé ẹ̀rù ìjọba tí ó lọ òun ni ó sì tún ń bá àwọn èèyàn báyìí ẹ̀ tí ó dẹ̀ jẹ́ wípé ẹ ti ní ìjọba ò kí ń fi competence gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ìyẹn wípé kéèyàn kójú òṣùwọ̀n wọn kì í fi síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í yan àwọn ènìyàn ṣé ẹ wá rò pé yẹ kí àwọn ọmọ Nàìjíríà wípé kí wọ́n retí ohun tí yóò yàtọ̀ sí àwọn ìjọba tí a ti ń gbábọ̀ tẹ́lẹ̀ ìyẹn ni wípé bá ṣe ń rọ́kù láti ọdún ìgbà yìí. àmọ́ wọn tó wà ń bẹ̀ ẹ́ àmọ́ Wike àmọ́ El-Rufai Badiru hmm. àmọ́ sẹ́nitọ́ John Owaena àmọ́ orúkọ olówó à ń bẹ̀ táwọn hmm. ikọ̀ tó kọ̀ bí èmi inú bẹ̀ ni pé àwa ọ̀dọ́ hmm. yàtọ̀ sí èèyàn méjì eh, honorable BTO. Mm, látòǹdó àti eh, mẹ̀múnà àbígẹ́ so èèyàn méjì pé láre honourable tio is even forty one years hmm. so àwọn ọ̀dọ́. wọn fi wọn yàn wọn sí ìṣèjọba wọn. there is not kò sí nǹkan tuntun àti rẹ́rù as minister now àrí ẹ̀rù as uh, eh, BPA uh, eh, BPE chairman láyé Ọbásanjọ́ hmm. ó tún ṣe minister láyé Ọbásanjọ́ ó ṣe é ṣe as governor kí ni bádébù ṣe gan ní Jigawa tá a fẹ́ sọ pé eh, ah, èèyàn dáadáa ló yàn hmm. Wike Wike ṣe dáadáa hmm. bọ́yọ́ a lè parọ́ bọ́ òun náà ni kò sọ kò sí ọ̀dọ́ tó tán ó ṣe dáadáa ó ṣe dáadáa infrastructurally wise hmm. ó ṣe dáadáa ṣùgbọ́n ìwà pé kò sẹ́ni tó lè bá mi nǹkan tí bá fẹ́ lẹ́bọ̀ gbúdọ̀ fẹ́ àwọn ìwà yẹn ni ò dáa kò hmm. dẹ̀ tọ́ fún èèyàn tó bá jẹ́ adarí kó nírú ìwà yẹn lọ́wọ́ hmm. ọlọ́run nìkan ló mọ̀ tán tọ́pọ̀ tó bá ní in fact ó ní ọlọ́ọ̀rẹ́ mi kan tí mo mọ̀ tó súnmọ́ Wike ọ̀dọ́ bíi tiwa náà ni hmm. ó ṣe president eh, national association of uh, eh, Rivers State student so wọ́n bá kọ́ yeah wike kọ́ ibi tó dáa fún wa secretariat hmm. pé ibi tẹ́ máa máa lò ní o sọjọ́ tó wá síbẹ̀ tó wá ní kó sọ̀rọ̀ ah, ọ wá ní ah, gómìnà wa iṣẹ́ tẹ kọ́ ibi báyìí fún wa ibi báyìí dá gan o ehm, igbákejì gómìnà eh, ọlọ́run bá wa ṣe pé nọ́ọ̀sì ní tẹ́lẹ̀ hmm. àgbà nọ́ọ̀sì tẹ̀dẹ̀ ti tẹ̀ débi gíga ń sìn ẹjọ́ ibi tí ti ń kọ́ àwọn nọ́ọ̀sì wa school of nursing hmm. kò dáa kò ṣe é kì í ṣe bí kéèyàn wọ ẹjọ ẹ bá wa bẹ́ẹ̀ ṣe bá wa fowó tú bẹ́ẹ̀ ṣe bá wa fowó kọ́ bíbẹ̀ bá wa fi owó náà tún bẹ̀ yẹn ṣe náà at least student náà ni gbogbo wa hmm. nígbà tí gómìnà wa bá máa sọ̀rọ̀ gómìnà bá dìde ó bá ní mi ò ní ṣe ibi tó sọ̀rọ̀ ẹ̀ mi ní lọ fọ́ síbẹ̀ o. Ah! ìdí tí mi ní lọ ṣe bẹ́ẹ̀ ni pé torí pé o ti sọ ah! ṣùgbọ́n tí bá lọ ṣe ń sàn aráàlú á sọ pé torí pé wọ́n lè sọ hmm. ẹ̀ mọ̀ bóyá ah, gbogbo ẹ̀ wá wò pé kí ló wà so àwọn ìwà yẹn ò dáa hmm, hmm. títí yóò dẹ̀ fi kúrò lórí àléfà kò hmm. fọwọ́ kan bẹ́ẹ̀ ó ṣòro láti darí ó ṣòro láti fún nímọ̀ràn àmọ́ ṣé ìyẹn wá túmọ̀ sí wípé renewed hope àbí gbogbo àgbẹ́kẹ̀lé gbogbo àwọn ọmọ nàìjíríà pé àárò ìjọba tuntun ìyẹn ni pé kò sí àtẹ̀lé rí nǹkan kan rárá. ìtàbákọ̀ máa rí ẹjẹ́ kún débẹ̀ náà but so far so good. Mm nǹkan tó ti ṣe sẹ́yìn hmm. then kíní kan mo máa ń sọ fún àwọn èèyàn ni pé federal yàtọ̀ sí state o ìjọba àpapọ̀ ó yàtọ̀ sí ìjọba ìpínlẹ̀ <laughs> because ní state ìsìn gómìnà lè dédé jí lórí gàrí lòun fẹ́ mu hmm. gómìnà lè dédé jí kó lòun fẹ́ ṣe báyìí ìdìbò aláìjọba àpapọ̀ ò lè ṣe hmm. gómìnà lè dédé jí tó lòun abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti state mm. mi ẹ eh, mi like ẹ̀wọ̀n ẹ yọ mm. bọ̀ ní bíbà ẹ̀ kò máa le mm. ní federal ó le so nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí gómìnà wọ́n lè má le ẹ wo Fáṣọlá for example Fáṣọlá ṣe dáadáa as governor na but ní minister ó lè ní ó lè ó lè wù kó ṣe dáadáa hmm. ṣùgbọ́n àwọn factors àwọn kankan wà nílẹ̀ tí ò nílẹ̀ because wà láti balance ṣé apá òkè ọ̀yà wa pariwo hmm, apá wíwà pariwo apá òun pariwo so and kò dẹ̀ dàbẹ́ kò dàbí state ẹ pé o lè dédé jí tọ́ pé gbogbo ta máa pa lóṣù ibi ta fẹ́ kó sí lélẹ̀ bọ́ ní ìjọba àpapọ̀ kò rí bẹ́ẹ̀ hmm. so ẹ má jẹ́ kí ẹ má jẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ má jẹ́ kí n bànú yín ẹ má ẹ má fọkàn sí nǹkan tuntun Hmm. kò sí nǹkan tuntun tó ń bọ̀ hmm, hmm. because àwọn tá a mọ̀ náà la mọ̀ a mọ̀ wọ́n tẹ́lẹ̀ a mọ̀ kan tó ṣe fa àlè máa fẹnu sọ nǹkan táwọn ẹlòmíì a máa kankan inú wọn délédélé tá a lè máa fẹnu sọ pé nǹkan báyìí so there's àwọn àwọn nǹkan tó yẹ pé ọ̀n ra pò ọ̀n ra débẹ̀ ni so let us ẹ jẹ́ ká máa bá lọ bá ṣe ń bá lọ ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì àmì ká tó gbẹnu kúrò ní orí minister list ministerial list ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé Eh, ìjọba wọn ò fi orúkọ àwọn ọ̀dọ́ sí i ìyẹn tí ó túmọ̀ sí wípé mi ò tẹ̀ rò pé wọ́n ní àwọn ọ̀dọ́ lọ́kàn rárá ẹ kí wá ní ìmọ̀ràn tẹni fáwọn ọ̀dọ́ ayé ìsìn nígbà tán ti mọ̀ pé ìjọba ò ní o kò ní nǹkan kan fún wọn kí ni kí wọ́n fi ayé wọn ṣe báyìí. Ah, eh, eh, atọ́kùn àbí olótù. Hmm, twenty eight list twenty eight names wọ́n sì gbé ah tí mo bọ́yá. wọ́n á sì tún fi kún. wọ́n á sì kún because. Talk eh, constitution ní kí ààrẹ mú ẹnì kọ̀ọ̀kan láti state kọ̀ọ̀kan ìpínlẹ̀ kọ̀ọ̀kan so mm. twenty eight so far mm. so àwa mọ̀ bóyá eléyìí tó ń padà bọ̀ mm. bóyá wọ́n fi kún orúkọ ọ̀dọ́ náà àmọ́ lórí yìí tó sì wà ńlẹ̀ yìí ọ̀dọ́ méjì péré dà pé mo rí mm. eh, honorable bto àti eh, this other lady Memuna àbí kí lórúkọ mm. ẹ̀gàn mi eh, so àwọn méjì mú rí so but àwa ọ̀dọ́ àti àti ń sọ tipẹ́ ẹnu wa ò kù hmm. in fact ẹ jẹ́ fún ní àpẹẹrẹ kan nígbà president Jonathan hmm. wọ́n pa àwọn ọ̀dọ́ sí meeting pé láàrin ara yín o ẹ fún mi lórúkọ mẹ́ta fún ipò minister for youth hmm. minister awon odo awon odo e bala e bala yin meta wa ojo keji aro ojo keji oruko meta dodo are nipa to mo ma di osan oruko da 20 ah ah nipa to ma da oruko da 80 to ego kila kila re mi lo wa na wa lo gbarugbo ko wa mi mi daruko arugbo yen gbogbo awa ara awon mo le jira mo so enu oko so ńgbà tẹnu wọn bá kò kí la fẹ́ kò sí wí wọ́n bá ní ma sọ wọ́n ní òṣùṣù ọwọ́ ó ṣòro láti kàn náà wọ́n ta bá jẹ́ ẹ̀yọ̀kan báyìí kò sí wọn so because ta bá pariwo sí mm. àwọn ọ̀dọ́ wa kan náà la sọ pé ẹ̀gbà òfà mo lẹ́nìkan tó tẹ́ pé nígbà rẹ tó kọjá mo mm. mọ dáadáa ni tó bá ti ṣe ìwọ́de mm. tí ò jẹ́ ta rẹ̀ òun ló máa ṣe ìwọ́de tó jẹ́ tààrí hmm. fún ọjọ́ kan a kàn ń sọ̀rọ̀ à ń ṣeré mo ní e, ebi ń para ló mo máa gbá wọn máa ṣèwọ́de against ààrẹ o hmm. ló bá ó ní màá nà ẹ́ tùnú hmm. lóòótọ́ dẹ̀ dá nà mí <laughs> torí èmi ọ̀pá nà mí ó máa lọ káwọn èèyàn wá náà àwọn ọ̀dọ́ bíi tèmi náà tákàtà ẹ̀ so these are the problems so ọtí tábà then but solution tó wà fún wa àwa ọ̀dọ́ ni pé ṣe rí ó ní dọ́kúmẹ̀ntì kan hmm. wọ́n pe dọ́kúmẹ̀ntì ẹ̀ ní youth policy hmm. tí ìjọba hmm. bá implement document yẹn ọ̀nà àṣìfàwọ̀ ọ̀dọ̀ but as long as that document is not implemented eh, kò sí kankan fún wa. àmọ́ a mọ̀ nǹkan tó wà nínú document ká tó súnmọ́ pé àti ẹ̀fẹ́ sọ fún ìjọba pé kán bá wa implement ẹ̀. Eh, ìjọba náà ló máa implement yẹn. kí ni ẹ rò pé wà nínú dọ́kúmẹ́ǹtì yẹn dọ́kúmẹ́ǹtì yẹn ni pé in fact ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbàtà ọjọ́ ọ̀dọ̀gọ̀ àti ìkà but hmm. mo wà eh, mo wà lára àwọn tó draft dọ́kúmẹ́ǹtì yẹn ẹ̀fà dọ́kúmẹ̀ntì ẹ̀kún ti yẹ kó ń review ẹ̀ kò ní ó ti tó review so kò tó wà náà nínú ẹ̀ ni pé ó pa láṣẹ fún ìjọba hmm. àti iṣẹ́ aládàáni láti fún àwọn ọ̀dọ́ ní kótà títí wọn ìwọ̀n tí wọ́n pé ibi báyìí o ok tá a bá gbèyàn mẹ́wàá sí bíbáyìí mm. ọ̀dọ̀ gbúdọ̀ jẹ́ ìlàta mẹ́rin bẹ́ẹ̀ mm-hmm, ok ìdásí mẹ́rin. ifá so ó pọn ní dandan pé àwọn iṣẹ́ ìjọba àtàládàáni ẹ gbúdọ̀ fún ọ̀dọ́ ní so so so so so so number and so ìwọ tó bá fún ọ̀dọ́ ó ti lànà sí òfin yẹn so mm. but tíjọba ò implement àìṣe aládàáni kò lè implement yẹn so this so ara àwọn kankan tó yẹ pé so tí a bá tí a bá implement kínní yẹn kò mm. síbi tá a lọ kò sí ọjọ́ iwájú fáwọn ọ̀dọ́ pọ́wù wa ká pariwo ká bọ́ sí ti ká ṣe endsars mm. ká ṣe endis end strike endis kò sí kankan until that document is implemented. kí wàá lè kí lè rò pé kò jẹ́ kí ìjọba kí wọ́n bá wa fọwọ́ sí ìwé òun ìjọba náà ni. ok àwọn kọ́mọ́ bá gbé alátakò wọn hmm. tí ó bá sí political will hmm. kò sí kankan tẹ́nibọ̀dì máa ṣe náà ọ̀nà pé a ní àwọn ọ̀dọ́ lọ́kàn àti ẹ̀fẹ́ kan rere kankan jẹ nínú ìjọba yìí o ní mò ń wò pé ó fà á tí wọ́n ṣe fẹ́ buwọ́lù àbí kan tẹ̀ implement ẹ̀ eh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. ìkọ́sọ́ wọn bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ náà ní problem ara wa tó bá ní kó buwọ́lù wé yẹn sì wáyé mm. ok kó pa àwọn ọ̀dọ́ síbi vat láàrin àwọn ọ̀dọ́ ẹ jẹ́ n fún ilé example kan mm-hmm. mi ní fẹ́ sọ̀rọ̀ tán eh, nígbà kan lórílẹ̀‐èdè yìí a ní five faction faction márùn-ún youth council èyí tó bá gbogbo wọn dẹ̀ ń ṣe tìjọba ọ̀dọ́ tí in ní twenty seventeen àbí sixteen twenty sixteen seventeen ti bá mm. máa rántí mm. mínísítà nígbà yẹn mínísítà àwọn ọ̀dọ́ ńgbà yẹn ọ̀gbẹ́ni Solomon Dalong òun ni mínísítà ńgbà ó lọ sí Gombe fún election youth council mm kó tó lọ sí Gombe hmm. mo wà lọ́dọ̀ ẹnìkan nígbà tí lẹ́tà wá sí hmm. ọ̀dọ̀ ẹ̀sìn ààrẹ eh, fún àwọn ọ̀dọ́ pé election tó fẹ́ lọ ṣe ń gòbẹ̀ ní o hmm. court process court stop ẹ̀ ṣùgbọ́n mínísítà fagídí ó lọ ìfà nígbà tí mínísítà lọ kọ́nà fọ̀rọ̀ káwọn tó lọ lára àwọn tó fẹ́ lọ pàdé ẹ̀ ní airport all accident àwọn kan kú àwọn kan kán lọ́wọ́ àwọn kan kán lẹ́sẹ̀ wọ́n parí ìdìbò yẹn ẹnìkan jáde wọ́n pẹ́ ní ṣàgàrí bọ̀bọ̀ ṣàgàrí bó ṣe ṣe tán nígbà tó ó ti wá ń súnmọ́ twenty nineteen election ṣàgàrí ò wá buwọ́ lu ààrẹ tó wà lórí ipò ń gbà yẹn hmm. bí o kò kò kò support ẹ kò tì lẹ́yìn hmm. bí wọ́n ṣe rí bíjọba ṣe pé ṣàgàrí ò tì wọ́n lẹ́yìn hmm. àwọn fúnra wọn ló lọ endorse another faction kí la fẹ́ ṣe ń sè so. Mm àwa ọ̀dọ́ náà là ń kó bára wa. Hmm. so so that is it so fact until but either there is faction or no faction hmm. ìjọba fúnra ara wọn hmm. gbúdọ̀ ní wọn gbúdọ̀ determine pé kí ni iye document yóò agbúdọ̀ implement it so until that if that is not implemented kò sí kan táwọn ọ̀dọ́ fẹ́ ṣe so akọ máa fara da nǹkan tá a bá rìn adé máa fò gbà. ìyẹn ni wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè a ní ọjọ́ ọ̀la àmọ́ àwọn nǹkan kan ni wọ́n ń fọwọ́ bo ọjọ́ wa lórí tọ̀ hmm, hmm. tọ̀ ẹ ṣeun ẹ ṣeun a tún máa tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ní ìgbà mìíràn tọ̀ ẹ jẹ́ kí a bọ́ sí orí ọ̀rọ̀ NLC àwọn àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ní àwọn fẹ́ daṣẹ́lẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ ìyẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí tí ìjọba àpapọ̀ sì ní rárá o kò sí nǹkan tó ń jọ ẹgbẹ́ òṣìṣẹ́ tó fẹ́ daṣẹ́lẹ̀ yìí ṣe mọ̀ wípé torí ọ̀rọ̀ epo ó wọ́n ó ṣe kí ìjọba kan lè bá wa wá nǹkan ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n kí lẹ rò pé ó mú kí ìjọba sọ wípé rárá ẹ̀ lè dáṣẹ́ lẹ̀ ṣèjọba ti ṣe tán láti pèsè ohun tí yóò máa yé dẹrùn ni àbí gbogbo ọ̀wọ́n gógó epo yìí àlàkalẹ̀ ti wà á lẹ̀ pé wọ́n fẹ́ fà wá sílẹ̀ bí a ti fẹ́ máa repo ní àpò kan àbí ní àpò kan àbọ̀. ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ NLC ọ̀rọ̀ yẹn pọ̀ gan hmm. torí pé ààrẹ NNC tó wà ń bẹ̀ hmm. comrade Joe Ajaero Ajaero ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká dá ẹ jẹ́ ẹ jẹ́ ká padà sí ẹ̀yìn nígbà ìjọba tó lọ yìí I think in 2016 or 17 2016. Mm wọ́n fowó kún owó epo nígbà ló fi bọ́ sí ṣé one six àbí one something yeah. NSC president wọn bẹ hmm. Ayuba Waba ó hmm. declare strike strike bẹ́ẹ̀ ni àlọ àwọnlé nígbà tí strike fẹ́ bá wá bí ọjọ́ mẹ́rin àbọ̀ ní ààrẹ NSC tó wà ń bẹ ń sísìn òun ni ààrẹ àwọn ààrẹ lára àwọn component tó make up NNC oh, ọba yẹra lára NNC ńgbà ọba lọ dá tiwọn lọ ọba lọ pé New Nigeria Labour Congress hmm. ìjọba hmm. wa tẹ̀lé àwọn wa back out àwọn hmm. wa call of strike ìjọba wa tì wọ́n lẹ́yìn hmm. ààrẹ tó wà ń bẹ̀ yìí ó sabotage kò jẹ́ kí strike ń gbà yẹn kó múlẹ̀ strike yẹn ó bàjẹ́ nísìnyí bọ̀ wọ́n á là rẹ̀ sìn kí ni kí lẹ expect gbogbo lè tán lápá àwọn fẹ́ ṣe strike at the end of the day àní strike àmàjà parọ́ tán ra hmm. ọkàn ń bọ̀ wá lójú ni ìkọ́ tó kọ̀ máa ìkọ́ the only tìtẹ́ mi kọ̀ rí hmm. ká má di pé wọ́n fẹ́ sss wa kó lù wá nínú ah, studio the only tìtẹ́ wọ́n wà bẹ́ẹ̀ ni pé kí àwa ọmọ nàìjíríà inú mi ń dùn pé à ń gbọ́n sí lójoojúmọ́ hmm. bọ̀ pé gbogbo lè tán ní fíìmù náà ṣe fún wa yìí ẹ̀jẹ̀ sọ̀tọ̀ fún yìí èmi á sọ film wọn náà ṣe fún wa ókè ẹ wo èyí tó kọjá ẹ hmm. wọn kọ́kọ́ náà fẹ́ lọ strike ó kọjọ́ méjì ká lọ strike bọ́ọ̀dì tí ń gbáradì wọn bá bá the same thing náà tó tún máa ṣẹlẹ̀ hmm. in fact kọ́tọ̀ dà yìí so èmi ò ní èmi ò lè sọ bí ó lè bóyá tó bá dọ̀la ó lè yí padà bọ̀ èmi ò personally èmi ò ní confidence lórí hmm. current NLC because ní ẹni tó wà ń bẹ́ẹ̀ sìn ó ti kọ́kọ́ Eh, ó ti kọ́kọ́ saboto ẹ saboto ẹ ti kọ́kọ́ mm. dáwọ́rú mm. tẹ́lẹ̀ nígbà lórí ọ̀rọ̀ epo yìí mm. so kí mo tún fẹ́ so nígbà tó tún fẹ́ ṣe láti gan ó kọ́kọ́ ṣagídí ó ibi tó ti ṣagídí nsc e will go on strike the other hand àwọn láwọn tuc láwọn ò lọ. ìyẹn ni wípé gbogbo ìdúkokò pé àwọn fẹ́ lọ fún strike yìí ìyẹn ni pé ojúlé lásán ló ń ṣe. nsc president ló ń sọ̀rọ̀ àti ah, ìgbọ̀ látẹnu tuc. tuc ò tiẹ̀ sọ kọ́kọ́. so kí la fẹ́ sọ so at the end of the day the strike might not hold what i will just ikọ̀ tẹ̀mí kan máa bẹ̀jọba ni pé ẹjọ́ ebi ń pa àwọn aráàlú. bẹ́ẹ̀ni ìlú le bẹ́ẹ̀ni ìlú le ìlú le kíjọba kó jọ kó ràn àwọn aráàlú lọ́wọ́ ẹ jẹ́ kí Alepo a ní gbogbo ẹ̀ ifá ìlú tí mo ti wá a ní second large second bitume connection in the world which is hmm. Ondo State hmm. kò dẹ̀ sọ́nà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sọ́nà o lè ti dá mi lọ́nà rí torí pé mi ò rọ́nà lọ hmm. in nígbà tí mọ́tò ń ṣe gbẹ̀gẹ̀ gbẹ̀gẹ̀ ibi tó wá ṣe ọjà kò sọ́nà so ẹ jẹ́ káwọn ará ẹ jẹ́ kí ìjọba kí kún jọ kún bẹ̀rù ọlọ́run kún ṣe nǹkan tó yẹ kún ṣe but lórí ọ̀rọ̀ pé wọ́n strike on strike yẹn èmi ò èmi e, tíátà ni bẹ́ẹ̀ bí pé Ọdúnládé Adékọ́lá ń ṣe fíìmù lójú ṣe fíìmù ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká mẹ́nu lọ́gbọ̀n mi. Hmm. ìyẹn ni pé ó yẹ kí ìyẹn pé NLC yìí fúnra wọn báyìí ó ní wọ́n kàn ṣe wọ́n torí ṣe pé ìgbésẹ̀ tó láwọn fẹ́ gbé lórí ọ̀rọ̀ epo tó wọ́n nǹkan tí gbogbo inú inú àwọn aráàlú ń dùn sí ni pé tọ̀ tán bá rí ṣe tán bá rí ṣe àmọ́ tọ̀ ní àárín oṣù kan yìí epo ti wọ́n bí ẹ̀ẹ̀mejì tí ìjọba yóò bá gbé ẹ dákun ṣé ó ṣeé ṣe kí a padà sí iye owó tí ó rọ àwọn aráàlú lọ́rùn àbí bá ṣe máa rà á lọ́nà lélẹ̀. kò ṣeé ṣe vat hmm. kò ṣeé ṣe nǹkan tí ìjọba ní láti ṣe ni pé kó ń gbé ìgbésẹ̀ láti dẹ àwọn aráàlú lọ́rùn ẹ kó mọ́tò sí gbòòrò mass transportation káwọn ọmọ ok àwọn ọmọ skul kan ti wà nísìn wọ́n ti ń lọ wọ́n ti fẹ́ máa lọ sí ọlídé nsìn owó skul tẹ gbé sókè ẹja sílẹ̀ oúnjẹ ẹ kó mọ́tò sí gbòòrò ẹ kó security náà jẹ́ jẹ́ kí tí mọ́tò bá wà tí security bá wà àwọn àgbà lọ sóko mm. ní Zamfara tá a ti ń sọ yìí àwọn kò lè lọ sóko wọn kò tó lọ sóko wà láti sanwó fún bandit. Hmm. so that's why tomatoes kì í jẹ́ pé àmọ́ pé tomatoes máa ń wọ́n lásìkò òjò ṣùgbọ́n wàhálà insecurity ó dúdú dákun so ṣé ìwọ tó sanwó fún bandit láti lọ sóko ara ẹ hmm. o sanwó láti lọ gbìn kan o sanwó láti lọ harvest hmm. tó bá wá máa gbedégbò tí mọ́tò èrò wa fẹ́ tà hmm. so gbogbo àwọn kí ni kíjọba kún jẹ́ kí security wà wọ́n jẹ́ kọ́nà ọ̀dà kún dẹ̀ kó mass transportation sí gbòòrò so tíyẹn bá ṣẹlẹ̀ tí oúnjẹ bá lọlẹ̀ owó tá à ń ná lórí oúnjẹ mm. tá a bá save nú ẹ̀ tá a bá yọ díẹ̀ nú ẹ̀ tó bá lọlẹ̀ tó pé ìwọ tó ń ná bí i one thousand lórí oúnjẹ tó wá ná bí i seven hundred three hundred yẹn náà ó tó nǹkan ó tó ra pure water. Mm, so then tax lóríṣiríṣi lórí iná lórí recharge card gbogbo ẹ̀ kíjọba kún délẹ̀ then ó tún ní kinní kan pè ní pencom. pencom owó tí pecom ti accumulate ó ti ó pọ̀ hmm. five hundred billion or something like that i mean fifty billion or something like that hmm. kí ìjọba àwọn iṣẹ́ ìjọba kí ìjọba táàsì tó ń gbélé wọn kó ń dáwọ́ ẹ̀ dúró díẹ̀ or hmm. kó ń reduce ẹ̀ díẹ̀ owó ti wà pecom ó ti tó ná ẹ fún bóyá bíi oṣù mẹ́fà ok láàrin between now and so so period o láti oṣù yìí sóṣù. So mẹ́fà àbí mẹ́ta sí mm. ẹ̀ so that òṣìṣẹ́ ìjọba tó ń gba bíá bíi thirty thousand tẹ́lẹ̀ àdẹ́mì èèyàn tó ń gba thirty thousand tó ń ti yọ tax yọ tax àdẹ́mì tó bíá bíi twenty two thousand ó pọ̀ ẹ́ lọ́wọ́ mm. but tó bá jẹ́ pé twenty eight thousand ó pọ̀ ẹ́ lọ́wọ́ mm. inú á dùn àti fóṣù mẹ́fà so gbogbo àwọn kíni tó bá wà tó bá wà in place nǹkan á lọlẹ̀ díẹ̀ but tí tax bá ṣì wà owó orí wà owó orí ilé owó orí ọ̀hún owó orí ọ̀hún owó school ń lọ gbogbo ẹ̀ ń lọ two weeks so there is no but pé epo padà sí eh, irọ́ nìyẹn ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa o hmm. kò sí kankan tó ń padà bọ̀ hmm. kò sí kankan tó ń padà bọ̀ ó ti gbà so the only thing pé àdúrà kan tí wọ́n máa gbà ni pé kọ́nà jẹ́ kí dọ́là wa kó wálẹ̀ díẹ̀ kọ́nà dẹ̀ kíjọba dẹ̀ bá wa ṣe ká má képo lọ sí òkè òkun mọ́ ká máa ṣe bíbà hmm. so a gbọ́ pé Dangote ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ so bóyá ó tún máa ẹ̀pù wá díẹ̀ hmm. bọ̀ pé owó epo ń padà bọ́lẹ̀ ẹja gbàgbé ẹja ká ẹja ká gbàgbé. tọ ẹ jẹ́ ká sáré dókè lọ àmọ́ ká tó lọ ó ní ìbéèrè kan tí mo ní fún yín a rí lóyún ojú ìwé ìròyìn wípé Kashim Shettima yẹn igbákejì ààrẹ lórílẹ̀‐èdè pé wọ́n náà buwọ́lu five hundred million dollar kan fún ètò oúnjẹ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ́fíìsì tí yín ẹ dákun ṣé ìmọ̀ràn yẹn ṣé ààrẹ tó fún wọn nímọ̀ràn ni pé kò sẹ́ni tó lè bọ́ ara nàìjíríà pé àwa fúnra wa la máa lè bọ́ra wa àbí báwo lọ̀rọ̀ ń ṣe rí gan àmọ́ ẹ jẹ́ kí asáré dókè lọ ká sáré ṣe wáìnì mu tọ́ ẹ má yí kúrò ń bẹ̀ àdétán. káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá tẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ní ètò yín ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó mo lérò ìpẹ́tẹ́ rí pé ọ̀rọ̀ nǹkan ti ń gbóná fẹlifẹli láti aago mẹ́rin báyìí tó àǹfààní ti ṣí sílẹ̀ kẹ́yìn náà lè dá sí ètò tó bá rí ohun tí ó rú yín lójú tàbí ẹ ní ìbéèrè fún àlejò wa tó ẹ lè pè wá wọlé nọ́mbà tẹ lè pè sí òun lọ lójú amóhùnmáwòrán yín o ẹ dákun ní gbogbo ìgbà tẹ bá ti pè wá ẹ rí dájú wípé ẹ yí amóhùnmáwòrán yín sílẹ̀ tàbí kẹ́ ẹ takété sí pátá pátá ẹ dákun tẹ́ bá dẹ̀ sì pè wá ẹ fi orúkọ yín léde àti ibi tí ẹ ti ń pè wá ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí àlejò wa ẹ kú ìjókòó tọ ẹ jẹ́ kí a tó ìbò ní mo bèrè yín ní ìbéèrè kan kí a tó lọ sí òkè lọ́hùn-ún wípé Kashim Shettima wọ́n ní àwọn ti gba bíi five hundred million dollars fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fún ọ̀rọ̀ oúnjẹ wa ẹ dákun ṣé ìjọba fẹ́ bọ́ àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣó ṣeé ṣe Eh, ìjọba ò lè bọ́ wa ìpọ́n ọ̀n lè bọ́ wa ọ̀n tún lè bọ́ wa ọ̀n lè máa fún jẹ́ sí wa lẹ́nu bọ́ọ̀tì ọ̀n lè ìkọ́ tó ń ṣẹlẹ̀ ni pé àwọn owó yẹn tó bá wá wọ́n máa ń fún àwọn àgbẹ̀ hmm. so that wọ́n ní owó yẹn wọ́n fi ra fertilizer mm. ra grains nǹkan tó ń fẹ́ gbìn hmm. gbà o ah, so ìkọ́ tó ń wẹ̀ máa ń wà fún yẹn ṣùgbọ́n kì í dẹ́ ń ṣèlú lọ́wọ́ owó yẹn ti wá owó yẹn ti ń wá láti ó ti pẹ́ kì í ṣe kó ṣẹ̀fẹ̀ wá ní àsìkò ó ti ń wá tipẹ́ náà hmm. fàlàyé ìjọba tó lọ wọ́n ní kankan tó ń pè ní nezra oríṣiríṣi farmers dis farmers ayé ààrẹ náà better life tó bá sọ jọ ṣe láì gbà náà ààrẹ náà nìyà irú àwọn ìbọn ẹrù tó ń bà wá ni pé ṣòwò ẹ̀ máa dé ọwọ́ àwọn tó yẹ kó dì sí ọwọ́ àwọn mẹ̀kúnnù tí ò ní jẹ́ pé ọwọ́ àwọn ara wọn náà lówó wọn dé sí ó nígbà kan tó ní ó ń dé sọ́wọ́n ọkọ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò tó kì í ṣe pé kò dé kò kan àwọn òṣèlú lọ́wọ́ hmm. kò tó so wọ́n ní mo ṣe máa ń sọ ọ̀nà burú so tí àwa ọmọ Nàìjíríà àmọ́ ààrẹ tó àmọ́ mínísítà tó máa jẹ́ mínísítà Greek nsìn tó bá débẹ̀ tó ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tó ń ṣòwò yẹn bó ṣe yẹ kó ṣiṣẹ́ ara kan then kí jẹ́ pé kó fàgbẹ̀ lówó kó máa àgbẹ̀ kan tó fún lówó tó lè lọ sóko ara ẹ̀ nǹkan hmm. so insecurity náà ara ẹ̀ náà ni hmm. so àgbẹ̀ tẹ fún lówó pé gba oyè báyìí hmm. lọ fi ra fertilizer tó wá rà á tán tó lè lọ sóko kí ni ṣe pàtàkì so owó yẹn náà ó ó bọ́ bọ́ sáfẹ́fẹ́ nìyẹn so tá a bá ń sọ̀rọ̀ wọ́n fẹ́ fáwọn àgbẹ̀ lówó ẹ jẹ́ ká wo insecurity ẹ tún jẹ́ ká wo ọ̀nà tó máa gbé lọ ọ̀nà tó máa gbé gbàdókò wọn o hmm. ọ̀nà tó máa gbé so we just a kò gbàdúrà kí kọ́lọ̀n help wa hmm. kọ́lọ̀n ràn wá lọ́wọ́. àmín àmín ẹ ṣeun tó ẹ jẹ́ kí a tún yàbàrá sí ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní east níbi tí ọ̀nà ẹ̀sẹ̀ ń dìgbò tó ti ní tó òun ti ní ojútùú sí gbogbo ẹ jòkó sílé ẹ má lọ báǹkì ẹ má lọ ibiṣẹ́ olóhùn ti ní ojútùú sí ẹ dákun ọ̀rọ̀ síta tó mọ̀ ọ́n gangan báwo ni ẹ ṣe rí sí àti ṣé àkókò ìgàn lè yẹ kí Ọ̀nàìzé ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wípé ohun tí ó lè ṣe ojútùú aláǹjòkó sílé òun lélẹ́yìí. àṣẹrí ọ̀rọ̀ síta tó mú yẹn mm. ọ̀rọ̀ àwọn ará bíbáyìí mm. ọ̀rọ̀ àwọn ló àwọn ló fọwọ́ ara wọn fa fa àwọn ló àwọn ló fọwọ́ ara wọn gbèdé ibi tó dé ọmọ Yorùbá lèmi o hmm. nílẹ̀ Yorùbá tó bá fẹ́ dáràn àbí tó bá dáràn hmm. ìyá ẹ ló máa kọ́kọ́ mú ẹ síta pé tó bá délé tó sá wọlé wọn á kan ẹ níkò wọn á kọ́kọ́ hmm. fúra ẹ níkò nulé wọn á tẹ̀ síta pé <laughs> òun ló ṣe bọ́ lọ́hùn fat ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan ní twenty eighteen no sorry twenty yeah twenty eighteen no twenty nineteen mm-hmm. mo lọ sí mo wà ní ibì kan pè ní Aba mo lọ sí Aba mo wá ń bá àwọn ọ̀rẹ́ mi ṣeré aṣáṣeré àwa fẹ́ ra nǹkan mo mà kọ́ bá dé ọ wá introduce mi sí ẹni ẹ pé ọmọ Nàìjíríà lélẹ̀ ìwọ ẹ pé ọ̀gá wa ní Àbújá lélẹ̀ ló ti dé òdìsàn dáadáa mo máa bá ní kò sí kan tó kàn máa ra Abuja bóun ṣe wáyé Biafra ló hmm. mo bá wò pé ah mo wá bè lọ́wọ́ ìmọ̀ àti wúmọ̀ ẹni obìnrin wa lọ máa pọ̀ rẹ́ mi pé ṣé ọ̀rọ̀ Biafra ah ó ní tó bá níbí ba gbogbo wa yìí wọ́n di mú o so àwọn ló tira wọn hmm. débi tó ń wà yìí hmm. nígbà yẹn ọ̀rọ̀ Monday Monday ò tí ṣẹlẹ̀ ọjọ́ ajé ọjọ́ ajé ìjòkó sí ọjọ́ ajé kò tí ṣẹlẹ̀ nígbà yẹn bọ̀ nígbà yẹn wàá in fact lábùjá bíbà ìgàn ń pè bẹ́ẹ̀ ní gúdùn bíbà bẹ́ẹ̀ débẹ̀ láàárọ̀ wàá máa rí wọn tó wọn máa kọrin tó wọn máa sọ pé àwọn ohun tó wá jájọ wọn sì lóòótọ́ wọ́n ní wọ́n ní báyìí máa wọ́n ní solution sọ̀rọ̀ ara wọn because lóyìnbó wọ́n máa ní every for every security issue there is a hmm. local solution hmm. ọmọ ọmọra wọn náà ṣé mi tí mo jẹ́ Yorùbá mo fẹ́ lọ́ọ́ máa dàbẹ̀rù ni mi ìgbédè wọn hmm. so for fún ọmọ solution ara wọn kí ìjọba kọ̀ ràn wọ́n lọ́wọ́ kó ń find solution yẹn but solution tó fẹ́ ṣe náà kò yẹ pé kó wọ́n á fi nira wọn lára o kì í ṣe wọ́n fi para because governor yà lè sọ for example mi fẹ́ irú lára àwọn tó wà ní ipò minister tó ń fẹ́ yọ sí ipò minister mm. nígbà yẹn nílùú ẹ̀ngbà tó ń ṣe gómìnà mm. tó bá ti nífẹ̀ẹ́ mm. wọn ní ipob yẹn wọn káwọn àwọn boys wọn lọ wọn lọ jólè wọn àṣọ ẹ tó ń bá pa ẹ̀gbọ́n lọ lọ máa yọ ẹ so ọ̀n mọ́ra wọn ṣebí àrí hmm. sẹ́nẹ́tọ̀ sẹ́nẹ́tọ̀ eh, abárìgbé sọ́là náà ní plenary senate hmm. ó ní àwọn èèyàn burúkú lára wọn ló ń ṣe hmm. ọ̀n mọ̀ wọ́n kì í ṣe ara òkè ọya àbí ara àwọn ara wọn náà ni mi ìgbédè wọn sì báyìí mo ní wọn lọ́rẹ̀ bọ̀ mi ìgbédè wọn àwọn ará wọn náà ní ṣé mi mo lè mọ bẹ mo le dìde bẹ̀rẹ̀ òbọ̀ mi mọ àdúgbò. ẹ ṣé ká wá sọ pé ẹ kì í ṣe pé wọ́n nira wọn lára torí tó bá jẹ́ pé wọ́n mọra wọn kí ló dé tí wọ́n ti náwó sí àbíkan tẹ̀ ti fọ̀hún láti gbà yìí wá e, even ọ̀nà èzè yìí gan-an kí ló dé tí ò ti sọ láti àtẹ̀yìngbé ọdún tó kọjá àbọ̀ kó tẹ̀ sọ pé tọ̀ solution rèé o ẹ jẹ́ ká ṣe. ó dàbọ̀ ọ̀rọ̀ yìí ó dàbọ̀ ọ̀rọ̀ Boko Haram náà nígbà tó ń bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ń gbà yẹn ní against nígbà tó bẹ̀rẹ̀ ń gbà yẹn ọkọ ní gómìnà el ń gbà yẹn àmì kó tó da gómìnà ń gbà yẹn mm. ó ní ààrẹ Jonathan ló fẹ́ fi Boko Haram pa gbogbo north mm. ẹ̀ ń fọwọ́ ẹ̀ ń fọwọ́ dẹ̀ wọ́n lára pé ah Yorùbá ní ó ti degun mọ́ ọ lára ń mm. so for kini kan lè mí wọ̀n for every solution for every fún gbogbo nǹkan tá à ń dojúkọ mm. ìjọba mọ nǹkan tó ń lè ṣe but ìjẹkújẹ àwọn adarí wa ni mm. ò jẹ́ kí a mọ tá à ń lọ bò mm. pé lórí ọ̀rọ̀ síta tó mi ọ̀n ní solution ìṣẹ́ bẹ́yàn tó ń ṣe ọmọ ọmọ ibi tó ń gbé ní Finland náà. ẹ bẹ́ẹ̀ ni ìyẹn Simon Ekpa. Eh, so ọmọ ibi tó ń gbé náà in fact ṣé ọdún tó ọdún yìí ni àbí ọ̀rọ̀ arrest ẹ̀ ń gbà kan ní Finland authority gbé náà wọ́n filẹ̀ ṣé ọmọ ibi tó ń gbé ni wọ́n ṣe lọ gbé Nnamdi Kanu kan lọ gbé náà. Ah, ìjọba kọ́ ló gbé Nnamdi Kanu ni kó gbé na eh, ẹ jẹ́ ká kíjọba hmm. kó ń dìtámì kó ń gbìyàn kó ń sọ pé dandan kí ni àwọn but apá àwọn kan náà ń jẹun náà but ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ but ẹ jẹ́ ìjọba mọ̀kan tó máa ṣe to stop this nonsense. lórí ọ̀rọ̀ Simon ẹ̀pá yìí ìjọba ilé aṣòfin aṣojúṣòfin wọ́n ti ní àwọn ti ní eh, nǹkan lọ́kàn láti fa ẹ̀pá ọ̀hún wá sí orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n fi jófin torí ó ti lọ́ọ́ fi ẹjọ́ wọn sun EU àti orílẹ̀-èdè amẹ́ríkà pé kàn tiẹ̀ gba ìwé ìrìnnà eh, gómìnà ọ̀nbá eh, kí ni <laughs> kí lẹ rí sí ọ̀rọ̀ ọ̀hún gan. Eh, lóòótọ́ ìkọ́ tí gómìnà ṣe kò dáa hmm. ṣùgbọ́n ìkọ́ tí ń bá náà ti ṣe ó burú jù ìkọ́ tí gómìnà ti ṣe gómìnà ní kán lọ ti ṣọ́ọ̀bù àwọn àwọn aráàlú tó wà lọ́jà ṣé èèyàn ṣọ́ọ̀bù ṣe mọ̀ pé àwọn kan ti ṣí ọjà àwọn kan lọ sọ́jà. ẹ kì í ṣe gbúdọ̀ ló máa lọ sọ́jà. ẹ bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo wọn ṣe ẹ̀yin ò ní kọ́sọ́mà tẹ́ bá lọ sọ́jà ni ẹ pé kọ́sọ́mà yẹn ò sí mi ìsínlẹ̀ mo lọ sí in fact nígbà iléyà tó kọjá yẹn ọwọ́ èèyàn tí mo ti máa ra tomatoes odidi ọ̀sẹ̀ méjì mi rí. Hmm. ṣé bọ̀ká pé sí àtọ̀ ṣẹlẹ̀ ọmọ ẹbí mọ́ hmm. ẹlòmíì ara ilé máa yá ẹlòmíì ó lè wà bereaved mm. so olúkàkù ló mọ̀ kan tí ò fi wá sọ́jà so ìwọ tó wá dédé lọ tí ṣọ́ọ̀bù wọn torí pé wọn wá sọ́jà yẹn hmm. kò dáa hmm. àwọn èèyàn tún wá fẹ̀hónú hàn pé kò dáa bẹ́ẹ̀ ṣe eh, ẹ̀tún ìbọn pa so àwọn ọlọ́pàá náà tó hmm. ṣiṣẹ́ yẹn náà ó yẹ kí ìjọba because ẹ lè dédé máa yìnbọn sáwọn aráàlú ẹ dédé gbé ìbọn ẹ máa yìn sáwọn aráàlú tó yẹ pé ewé pépà ló mú dání àwọn tó ń fẹ̀hónú hàn gbébọn dání náà tó bá gbébọn dání làwọn pòkè so àwọn ọlọ́pàá wa náà iṣẹ́ rí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ èní ìbọn ọlọ́pàá wa mọ̀ ń ka nínú ìwé ń sì pé àwọn ndla àwọn tó ń mú gbó wọ́n tún pa ọmọ kékeré kan nílùú èkó lẹ́ni hmm. so ọ̀rọ̀ ìbọn yìí mi mọ̀ ọ́ dìbò gbogbo àwọn tó ń gbébọn ní nàìjíríà gbogbo àwọn agbófinró wa tó ń gbébọn kiri hmm. ìjọba láti kó wọn síbì kan àbí kó olúkálùkù wọn kán kọ́ wọn bó ṣe máa máa lo ìbọn yìí ìbọn yìí wọ́n máa ń pe kíní kan lára àbọ̀ ní safety mhm. tó bá gbé sí safety bó tẹ tírígà rẹ̀ kò ní yìn hmm. ẹ báwo ni wàá ṣe dídí gbébọn sáwọn èèyàn wàá dẹ̀ wàá dẹ̀ kọ́ kíélẹ̀ kó dànà so ọ̀rọ̀ pé nǹkan tí gómìnà ṣe ò dáa so bọ̀ nǹkan tí Sàámú pa sọ hmm. náà òun náà ṣé òun ò ti pààyàn náà ni àwọn apọ̀bù táwọn rí táwọn rí gbogbo ilé táwọn rí lórí fídíò òun kọ́ ló fún wọn láṣẹ ni pé kún ifá àwọn ọlọ́pàá tó àwọn ọlọ́pàá tó pààyàn ṣèwọ́n náà sọ pé kí àwọn ipob kan kọ́ wá wọn kan pa wọn ó ti sọ náà nà so a lè sọ pé a lè má fi kan tí ò da mm. sàn kan tí ò da so ìkan tẹ́mi àmọ̀ràn tẹ́mi máa gba ìjọba ni pé ẹjọ́ ẹ mọ̀ kan tẹ kí ìjọba wọn pa wọn mọ̀ kan tó lè ṣe sójútùú ọ̀rọ̀ tó wà nílẹ̀. ṣe rò pé ìjọba ló lè ṣètò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan tẹ́ ti sọ pé àwọn ara wọn wọn mọ bọ́n á ṣe yanjú ẹ̀ ṣé àwọn ara wọn náà lè ṣe ìgbàgbọ́ wípé wọ́n á ṣe àbí ìjọba ìjọba mọ̀ kan tí wọ́n á ṣe láti mú láàrin ara wọn fi wá ojútùú sọ̀rọ̀ wọn hmm. ìjọba ìjọ náà kọ́ níjọba náà ni àwa dá wa tó bá sọ pé àwa náà kọ́ la gbéjọba síbẹ̀ wọ́n rígi àbí wọ́n ṣe bọ̀ àwa ara wa náà ni hmm. ah, eh, ewúrẹ́ kọ́ la gbé síwájú àwa ara wa náà so ìjọba mọ àwọn èèyàn in fact wọ́n máa pa àwọn kan ní DSS hmm, ó sì kọ́ di DSS òun ẹ̀ má jà ká pọ́n tọ́ra wa hmm. ọmọ èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ láti ṣe bẹ́ẹ̀ mi ṣe olúkàkú ní control button ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe dúró báyìí mo lẹ́yìn tá a pè mí jẹ́ pé ah ẹni tí pè mí kò tó bá bá mi sọ mi ò sí kò ìfà ó lẹ́gbọ́n mi kan mi fẹ́ jẹ́ kó pè mí kò tó bá pè mí kò tó bá bá mi sọ òfin ni. so ìjọba náà mọ̀ ọ̀kan tó lè ṣe so that is it. tọ ẹ ṣeun gan ni ẹ a ò ní láǹfààní láti gba ìpè ẹnikẹ́ni mọ́ nítorí pé àkókò ti kó wa ní pápámára àlejò wa fún tòní arákùnrin Ìtùnú Akínmọ́sẹ̀ wọ́n ti gbìyànjú láti bá wa yànnàná èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà mo lérò pé bínú mi ṣe dùn náà nínú yín náà ṣe dùn pẹ̀lú gbogbo ohun tí a gbọ́ látẹnu wọn lénìí tó ẹ jẹ́ kí àlejò wa kí wọ́n kí ẹ̀yin aráalé wípé ó tún di ọjọ́ mìíràn ọjọ́ ire. ẹ̀yin aráalé ẹ ṣé gan tẹ gbọ́ wa àdúrà mi ni pé orílẹ̀‐èdè nàìjíríà á dà ọ́ ẹ jẹ́ ká máa fàdúrà tì ọlọ́run ràn wá lọ́wọ́. àmín àmín ẹ ṣeun gan ni ẹ̀yin ara lé àwọn oníyòrò jù báyìí lọ lórí ètò ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjò yàjò fún ti ọ̀sẹ̀ yìí ṣe ti mọ̀ wípé ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ bọ̀ ni a máa ń ṣe ètò ó fẹlifẹli ní dédé agogo mẹ́rin sí agogo márùn-ún ẹ̀ ni a máa ń ṣe ètò ó ń gbóná fẹlifẹli tó bá dùn mọ́ yín ẹ jẹ́ ká tún ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní fáráàtì ọkàn kó bọ̀ kan kó amúnísàn kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. èyí bá ti bí òfin bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí òun gbóná fẹlifẹli lórí kàkáǹtì yìí.